Ògo ni fún Ọlọ́run ní òkè ọ̀run àti ní ayé àlàáfíà ìfẹ́nurere sí ènìyàn. Orúkọ mi ni olùṣọ́àgùntàn Adéwọlé Ẹ̀ríolúwa Joseph ẹni ọ̀wọ̀ láti iléeṣẹ́ ìránṣẹ́ ti ọ̀rọ̀ ìyè èyí tí ó jẹ́ ẹ̀ka kan láti iléeṣẹ́ ìránṣẹ́ BMA Global tí ó wà ní Nàìjíríà nípa oore ọ̀fẹ́ Ọlọ́run níbi tí a ti ń gbọ́ wa ní ìlú Ìbàdàn níbikíbi tí a wà. Mo fẹ́ kí wa káàbọ̀ lọ́mọdé wa lágbà wa lọ́kùnrin àti lóbìnrin wa sí àkókò ọ̀rọ̀ ìyè yìí Bẹ́ẹ̀ ni mo gbàdúrà ní orúkọ Jésù Kristi wípé ọ̀rọ̀ Ọlọ́run tí a ó gbọ́ ní wákàtí yìí ó ṣe ọkàn àti ẹ̀mí gbogbo àwa tí ó ń gbọ́ ọ̀rọ̀ yìí àti pàápàá mo gbàdúrà pé Ọlọ́run yóò nawọ́ sí ètè mi láti lè fi àṣẹ ọ̀rọ̀ wọn sí mi ní ẹnu èyí tó yẹ pé yóò bá gbogbo àìní ayé wa pàdé tí orúkọ Jésù Kristi yóò sì di àyìn ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín ẹ̀rí a ṣì ń bára wa sọ̀rọ̀ lórí àkòrí ńlá tí um mo pè ní àjíǹde. Ó jẹ́ ẹ̀kọ́ pàtàkì tí a gbé kalẹ̀ fún àkókò àjíǹde tí à ń ṣe àyájọ́ àjíǹde ti Kristi Jesu kúrò ní ipò òkú. Ẹ kíyèsí pé ní ọjọ́ mẹ́ ní ìjẹ́jọ, òun lá bẹ̀rẹ̀ ẹ̀kọ́ yìí tí a sì bá wa sọ Ọlọ́run lórí àkòrí èyí tí mo pè ní ìtanijí apanirun ìtanijí apanirun. Ṣùgbọ́n ní òní yìí ní agbára Ọlọ́run ni a ó máa kọ́ ẹ̀kọ́ ní abẹ́ àkòrí èyí tí mo pè ní àwọn ẹkún ní etí ibojì àwọn ẹkún ní etí ibojì bẹ́ẹ̀ ni a ó sì máa wo ọ̀rọ̀ Ọlọ́run wa ọ̀rọ̀ Ọlọ́run wa wà nínú ìwé Jòhánù ìwé Jòhánù orí kọkànlá láti ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkẹrìnléní ogójì ẹsẹ̀ ìkejì dín ní ọgbọ̀n sí ẹsẹ̀ ìkẹrìnléní ogójì ẹ rí ẹ̀yin ará mi ẹ rí i pé lásìkò tí a fẹ́ẹ́ wà yìí ṣe ló dàbí pé wọ́n tiẹ̀ ti gbẹ́sẹ̀ lé ìṣọ̀fọ̀ níbi àwọn ẹni tí ó bá papòdà ẹ rí wọn tẹ fẹ́ pè ní ìṣọ̀fọ̀ mọ́ ṣùgbọ́n ohun tí ọ̀pọ̀lọpọ̀ ń pè ó ní àjọyọ̀ fún ìgbé ayé àjọyọ̀ fún ìgbé ayé ẹ nígbà tí àwòrán yìí àbí àpèlé yìí tí kò dí kò mú nǹkan kan kúrò nínú nǹkan tí a lè pè ní ìsọkún àbí ẹkún fún fún fún ẹni tí ó ti kú àbí nítorí a ti sọ èèyàn pàtàkì àsọnù àwọn ẹkún ẹ rí i pé kò kò kò bóyá apá orúkọ tó wù ká lè pé ẹ rí i pé ẹkún yìí ó wà níbi tí a bá ti ń ṣe ìsìnkú ènìyàn àbí tí a bá ti tí ẹnìkan bá ti kú ẹ rí i pé ẹkún a máa wà níbẹ̀ òṣì a máa wà níbẹ̀ jésù kristi pàápàá ẹ pé òun náà ó sun ẹkún ní etí ibojì lásàrò kí wá ni ìdí tí jésù kristi fi ṣe bẹ́ẹ̀ àti fún ta ni ló fi ṣe eléyìí ẹ rí i pé ẹkún jésù kristi ó jẹ́ nǹkan tó rú ọ̀pọ̀lọpọ̀ lójú àti pàápàá fún àwọn fúngbà nígbà tí amọ̀ yìí gbé ó ní ìpinnu láti lè jí lásàrò dìde kí ni ìdí ẹ̀ tó fi wá ń sunkún nígbà tó ní agbára láti jí Jésù Kristi dìde òun eléyìí ló jẹ́ nǹkan tó rújú fún ọ̀pọ̀lọpọ̀ ṣùgbọ́n tí a bá kíyèsí dáadáa nínú ìwé ìwé ìrere ti Jòhánù ìwé ìrere ti Jòhánù tó ń sọ nípa àwọn ìyanu àwọn àwọn ìfarahàn àbí àwọn àmì iṣẹ́ ìyanu tí Jésù Kristi tí ó ṣe tá bá wò ní orí ìwé Jòhánù orí kejì ẹsẹ̀ ìkọkànlá bíbélì jẹ́ kó yé wa wípé Jésù Kristi ó ṣe gbogbo ìyanu wọ̀nyí kí àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ kí wọ́n lè rí ògo rẹ̀ ni ẹ jẹ́ ká wò ó ní ẹsẹ̀ ìkọkànlá ẹsẹ̀ ìkọkànlá bíbélì wípé ó ní ìyá bíbélì wípé ó ní àkànṣe iṣẹ́ àmì yìí ni jésù kristi ṣe ní kánà ti gálílì ó sì fi ògo rẹ̀ hàn àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ sì gbàgbọ́ ẹ ké hallelujah ẹ rí i pé jésù kristi olúwa wa àwọn iṣẹ́ àmì tó ṣe àwọn iṣẹ́ àmì àti ìyanu yẹn láti lè fi fi ògo rẹ̀ láti lè fi hàn ni àti pàápàá èyí tó wá ikú ìgbédìde lásàrò kúrò ní ipò òkú ó jẹ́ àmì èyí tó jẹ́ pé ó borí tí ó ga jù tí ó sì fi tó sì ń tọ́ka sí tó sì jẹ́ ìrere tó jẹ́ pé ó borí gbogbo ìyanu tó ti ṣe èyí tó jẹ́ pé ó ń tọ́ka sí àjíǹde kristi jésù fúnra wọn ẹ̀rí ẹ rí i pé àjíǹde jésù kristi yìí òun ni èyí tí ó borí nínú ìfarahàn ìwà àbùdá àbí ìṣẹ̀dá jésù kristi ẹ rí nínú ìwé ìwé ìwé róòmù nínú ìwé sí àwọn róòmù tí paul apostoli kọ ní orí ìkíní ní ẹsẹ̀ ìkẹrin a jẹ́ kí a rí níbẹ̀ yẹn wípé ẹ jẹ́ ká ka ọ̀rọ̀ ọlọ́run ó ní ẹni tí a pinnu rẹ̀ láti jẹ́ láti jẹ́ pẹ̀lú agbára agbára ọmọ ọlọ́run gẹ́gẹ́ bí ẹ̀mí gẹ́gẹ́ bí ẹ̀mí ìwà mímọ́ nípa àjíǹde kúrò nínú òkú àní jésù kristi olúwa wa ẹ̀rí ohun tó ń tíbẹ̀ yẹn ń túmọ̀ sí ni wípé ó ń fi hàn wípé jésù kristi ó jẹ́ ọlọ́run ó jẹ́ ẹni ti ọ̀run ó jẹ́ ẹni tó yẹ pé ó ní agbára lórí ikú àti lórí isà ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ẹkún jésù kristi ó fi hàn pàtàkì àti ibi tí ìṣẹ̀dá tó jẹ́ èèyàn èèyàn nínú ọlọ́run yẹn ó fi hàn nínú ó jẹ́ ó fi ìwà yẹn ó fi ìṣẹ̀dá yẹn ó fi hàn eléyìí ló ń fi hàn wípé pé jésù kristi ó òun ni òun ni wòlíì òun ni òun ni òun ni high priest wa òun ni àlùfáà àgbà tó jẹ́ pé òye wa yé ó sì lè ní ó lè bá wa kẹ́dùn gbogbo ohun tó jẹ́ àwọn àìlera wa gẹ́gẹ́ bí a ti ṣe rí nínú ìwé ìwé Hébérù orí ìkẹrin ẹsẹ̀ ìkẹẹ̀ẹ́dógún ẹ rí i wípé kò yani lẹ́nu àbí o kò ya Jésù kò jẹ́ nǹkan tó jẹ́ ìyàlẹ́nu àbí kó jẹ́ nǹkan tó jẹ́ pé ó ba Jésù Kristi lójú jẹ́ láti sunkún ní etí ibojì Lásárù ẹ rí ẹ rí pé ẹ tó máa ń sọ nípa wípé Jésù Kristi ó ní ìbànújẹ́ ní ọkàn rẹ̀ ó ń sọ wípé jésù kristi ó ní ìmọ̀lára èyí tó jẹ́ pé ó jẹ́ èyí tó ń dunni ó ní ìmọ̀lára èyí tó jẹ́ pé kò kò kò kò láti inú ikú tó ń pàápàá máa kú ẹ tí ó máa sì jíǹde láti inú yẹn pàápàá ní ní ìmọ̀lára yẹn ni ó ti ń wá kristi jésù bíbélì sorry bíbélì ó pe ikú ní ọ̀tá ìkẹyìn tí a ó parun nínú ìwé kọ́rìntì kìíní orí ìkẹẹ̀ẹ́dógún ẹsẹ̀ ìkẹrìndínlọ́gbọ̀n ẹ rí eléyìí bí ó tilẹ̀ jẹ́ pé eléyìí bẹ́ẹ̀ tilẹ̀ pé jésù kristi ó mọ̀ wípé lásàrò yóò jíǹde yóò sì jí padà ṣùgbọ́n jésù kristi kò kò ní ìtìjú láti nípín àbí láti pín pẹ̀lú ìpọ́njú àbí ẹkún tí àwọn ọ̀rẹ́ rẹ̀ tí wọ́n ń sun àti ẹ̀rí ọ̀pọ̀lọpọ̀ èèyàn tí wọ́n rò pé bóyá jésù kristi pàápàá ikú tó náà fẹ́ kú àkókò ikú rẹ̀ ó pẹ̀lú dídùn rẹ̀ àti ẹkún rẹ̀ èyí tí ó sun ní etí ibojì ẹ rí mo fẹ́ ká mọ̀ ìwọ olùgbọ́ mi wípé àwọn ọ̀rọ̀ tí à ń kà wọ̀nyí òun ló ń fi wá ní ọkàn balẹ̀ òun ló ń fún wa ní ìtùnú ní àwọn àkókò ẹkún wa ní àwọn àkókò èyí yàgbé pé a ní ìbìnújẹ́ ní ọkàn wa ẹ rí àwọn eléyìí ló ń sọ wípé jésù kristi tó bá lè ní ìmọ̀lára ẹkún àbí òṣè àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ á rí wípé òun pàápàá ó ti fún wa ní ìrètí a bá lọ wo inú ìwé tẹsalónìkà orí tẹsalónìkà kínní orí ìkẹrin ẹsẹ̀ ìkẹtàlá ẹ rí bí n tó fi yàtọ̀ sí n tó àwa lè ní gẹ́gẹ́ bí ìpèníjà àbí ẹkún àbí òṣè tó fi títí wá fi yàtọ̀ sí tàwọn tinú ayé òun wípé àwo ò àbí a ò sì a ò ní ìkẹ́dùn torí torí wípé a ò nírètí àwa ní ìrètí àwa ò sì bá wọn kẹ́dùn bí àwọn tí kò ní ìrètí èèwọ̀ tí ò ń gbọ́ mi mo fẹ́ kó o mọ̀ wípé kò sí ìdí fún ọ láti lè fi ẹkún rẹ pamọ́ fún Jésù Kristi kókó ibi tí mo fẹ́ mú jáde nìyẹn o ò nílò àti fi ẹkún rẹ pamọ́ fún Jésù Kristi bóyá lórí ọkọ ni bóyá lórí ayé rẹ ni bóyá lórí ìdílé ni bóyá lórí iṣẹ́ ni bóyá ohunkóhun tí ìbá tiẹ̀ jẹ́ o ò gbọ́dọ̀ o ò nílò láti fi ẹkún rẹ pamọ́ tí jésù kristi bá lè sunkún létí létí létí bèbè ibi tí a sin lásàrù sí mélòó tí mélòó mélòó wá ní ìwọ tó yẹ pé o wá rò pé bóyá yóò fojú tẹ́ńbẹ́lẹ́ àbí kò ní kà sí àwọn tó jẹ́ ẹkún rẹ ẹni tí <clears throat> eléyìí <clears throat> ẹni tí jésù kristi ń ṣe òun ni eléyìí ó jẹ́ ọlọ́run ọlọ́run nínú ènìyàn tó jẹ́ wípé ó ní ìbánikẹ́dùn ó sì ní ìmọ̀lára ohun tí òun là kọjá ohun tí mo lè máa là kọjá ohun tí mo fẹ́ kó ṣe ní nísà àkókò yìí ni wípé fi ẹkún rẹ hàn Jésù jẹ́ kó mọ ohun tí òun là kọjá bá sọ̀rọ̀ bọ́lọ́run sọ̀rọ̀ ní ìkúnlẹ̀ bọ́lọ́run sọ̀rọ̀ nínú àdúrà pẹ̀lú ìgbàgbọ́ mo mọ̀ pé ẹkún rẹ yóò di ẹ̀rín bí Lásárù ṣe padà sí di alààyè lẹ́yìn ọjọ́ kẹrin ní ibojì bẹ́ẹ̀ náà ni mo mọ̀ pé ògo rẹ yóò bú jáde mọ̀ pé ọwọ́ Jésù Kristi àti ògo Jésù Kristi nípa ayé rẹ yóò sì farahàn fún gbogbo ayé orúkọ jésù kristi yóò sì dé àyìn lógo nípasẹ̀ rẹ ní orúkọ jésù kristi olúwa wa ibi tá a parí ẹ̀kọ́ yìí sí ni lónìí tí ìwọ bá ń bẹ ọ bá fẹ́ ìbéèrè àbí o nílò àdúrà o lè pè mí sórí aago plus two three four eight one zero five seven seven eight nine five four ní ọjọ́ mẹ́jọ ní orúkọ jésù a tún máa pàdé jésù ní olúwa ó dàbọ̀.